ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ojúmọ́ ire láti lè ṣe Orísun tẹlifíṣọ̀n ah, mo rò pé ní ẹ gbádùn tí àwọn afáwa tí wọ́n ti bá wa sọ ẹ̀yẹ́ wo ìbò ìyún tá mojúbà ẹni tí ò gbé tòótọ́ ni tó sì jẹ́ lọ́kọláya ẹ sọ fún un pé ó ti mísì. láì ó mísì ah, torí pé ẹgbẹ́ àwọn àsìkò ní òtí ẹ̀ tún wáá gba àwọn àfáà láti yànnà náà rọ̀ ọ̀rọ̀ pọ̀ tán fẹ́ sọ. bàbá wa tẹ́ tẹ́ gbádùn táwọn ní àfáà wa Fadila Sheikh Abdul Ọmọlóye Ọlọ́run níjọ́ bàjẹ́ fún wọn láéláé yọba àṣàlékún mọ́ wọn ọlá ní Muhammad lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ògùn Ọlọ́run ṣáàlá àtúngbìn wọn wá lẹ́ẹ̀míì àtúngbìn wọn wá tẹkùn wọn tún wá bá wa yànnà náà ọ̀rọ̀ yẹn síwájú sí jù báyìí lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan káyọ̀tì yanjú ẹ̀ torí pé ọkọ yòówù tí ó bá yẹ̀tì mójútójú sí ẹ̀ láti ṣe fún ìyàwó ẹ̀ láti tọ́jú ìyàwó ẹ̀ tọ́lọ́n bá gba àsìkí tiẹ̀ ọlọ́wọ́ gbà kú lọ́wọ́ ọkọ yóò gbé fún ìyàwó. ìyàwó fúnra ó máa rí kinní yẹn ṣe. ọkọ <laughs> tí ọ̀bá wa tètè fura yóò gbà á sì kí àwọn ọmọ yóò gbà kú lọ́wọ́ ọkọ yóò tún gbé e fún ìyàwó ìyàwó ọmọ rojú sísí lórí àwọn ọmọ yóò mọ ráwọn ọmọ nìran lọ léwe tí ọ̀bá yìí tètè fura ọlọ́run wàá gbà á sì kí tiẹ̀ gangan fún rẹ̀ tọ́jọ́ tọkọ yóò wàá gbà fún ìyàwó irú àwọn ọkọ bẹ́ẹ̀ ni tọ́ba kọ́dà bá fẹ́ jáde ìyàwó ẹ̀ ní ó fún lówó ọ̀kadà tó bá fẹ́ lọ ibìkan tó bá ní bùkátà kan ìyàwó ẹ̀ ní ó da sí lọ́rùn pé ìyá wọ́n tún ní kíní kan ìtìjú wa kọ́. ìtìjú ni ẹmọ̀já hmm. múra sọ̀rọ̀ yìí ẹmọ̀já kọ tí ọ̀gbìn ẹ sí pé ẹ wọ́n fi mí lẹ́jàre ẹ̀wò tí nílẹ̀ sọ yẹn torí wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà láyé tó já sí pé ohun tẹ̀ sọ yìí ń ṣẹlẹ̀ sí. bẹ́ẹ̀ni. mo ní ìyá kan náà tó já sí wípé láti ìgbà tí mo ti mọ̀ ó ń dùn fún mi ó ń dán fún mi tẹ bá wọn rí ọkùnrin báyìí gbogbo gbàlaṣọ ìpọ́n lẹ́yìn ọrùn hmm. ibi ẹ̀yìn ọrùn báyìí lẹ́tì rí pàṣọ rẹ̀ ti pọ́n hmm. wọ́n máa ń pe ìyá yìí tó ní ṣọ́ọ̀bù ńlá báyìí àwọn àwa máa sọ pé èmi àtàwọn ọmọ mi ni o àwọn ọmọ mi ni o àwọn fámílì ọkọ wa sọ wípé ìyàwó ń lo arzikì ọkọ ìyìn hmm, hmm. tèmi sì rò ní tẹ́ ẹ sọ nísìn wípé ńgbà tí ọkọ lòun ò lè ṣe n pé arzikì rẹ ò sí lọ́wọ́ mi o Ọlọ́run gba arzikì ìyàwó mi kó lọ́wọ́ mi àti tàwọn ọmọ Ọlọ́run dẹ̀ rọra kó fún alájà tí mo sọ yìí o ti kọ́lé hmm. oníṣọ́ọ̀bù ńlá tó ń tajà rẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ gbogbo àwọn ènìyàn ti di graduate lọ́dún yìí tún lọ mọ́ka. Allah. so gbogbo ọkùnrin tó bá ti fojú ṣe ẹ̀ sílẹ̀ tí ò ṣe gbogbo ohun tó yẹ kó ṣe ìgbẹ̀yìn ló dolóko àdá. bẹ́ẹ̀ni. torí wípé nínú ohun tó jẹ́ kóbìnrin ó di oníranù káyé nísìn àìlẹ́tọ̀ ni. bẹ́ẹ̀ni. àìrí ẹ̀tọ́ wọn gbà lọ́wọ́ ẹ̀yin tá a pè ní baálé. baálé. àwa máa ní ìyá méjì ojú òkú gbé ọmọ ẹlẹ́yà. bẹ́ẹ̀ni. nígbà tẹ́mi ò rí ìwé káàtì rí kan ṣe tí mo ní mo rọ̀ fáṣe ọkọ. Hmm. kọ́mọ mi mọ̀ tó kàwé ni lèmi náà ṣe ni mo nà ọ̀sẹ̀ síta. Hmm. bí kì í rọra rẹ́ nìkan ẹlòmíà tó ń wà láyìn níjẹyọ kan náà lọ ọkùnrin ẹ eh, ọmọ ìyá mi kò sẹ́ni tó wù. bẹ́ẹ̀ni. àfi ẹni tọ́nà ti kọ̀ra nù mọ́ kò sóbìnrin tó wù tó wà responsible pé mo ṣe ìyàwó mo wà nílé ọkọ mo bímọ tí ilẹ̀ wàá dùn wípé kóhun tún lálẹ́ kan tàkó tún máa ṣe yàmàyàmà. Hmm. torí àwọn àlè tán wà níta wọn burú ìlò tí wọn ò lè lo ìyàwó lé wọn náà lo ẹni tó bá mọ̀ pé àwọn fẹ́ràn lọ́wọ́ kò sóbìnrin tó wù kó mọ̀ fara rẹ̀ ṣe bẹ́ẹ̀ hmm. ẹ jẹ́ káwọn ọkùnrin ká mẹ̀tọ́ wa àwa obìnrin náà ká mọ ẹ̀tọ́ wa sí àwọn ọkọ wa bíbẹ̀ kan ọgbọkọ ẹnìyẹn o bẹ́ẹ̀ni ilé mi àti Ọlọ́run kò jọ dáa Ọlọ́run níjọ o tọkùnrin la yanjú lóòótọ́ mm. gẹ́gẹ́ bíbi tẹ ẹ parí ọ̀rọ̀ sí nísìn bí kóbìnrin náà gan kọ́ mẹ́ẹ̀tọ́ ẹ̀ nínú obìnrin mi ń bẹ kọ̀mọ kọ̀mọ tó bá táìmù tọkọ jẹun ẹlòmíọ̀ mọ́lé túnṣe ẹlòmíọ̀ mara mú ẹlòmíọ̀ àwa nígbà náà ọkọ òun wò ta gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ kóbìnrin ọkọ tó o bá mọ ọbẹ̀ ṣe lọ sọ́dọ̀ àwọn tó mọ ọbẹ̀ ṣe wọ́n kọ́ ọbẹ̀ àti ń ṣe ọbẹ̀ gidi tó ah. ṣe ọbẹ̀ fún un tínú rẹ̀ ó dùn. tí o mọ bọ̀ láti ta tó bá ti mọ oh my god ìyàwó oh mi ò dáná trust my wife. ìyá ọkùnrin mi àdé ìyàwó ẹ kò ní mọ bó ṣe yẹ kó dì mọ kó lọ bá sọ̀rọ̀ dípò pé wàá mọ̀ pé bóyá inú ọkọ mi ń dùn láti ibi iṣẹ́ eh. àbí mi ò bàjẹ́ ọkọ wa wọlé tó wá ní ẹ káàbọ̀ ẹ wo ẹ sáré fún ọlọ́dẹ ní afẹ́ra magi ọkọ ní ọkọ bá kó bàárọ̀ fún pé nígbà tó mẹ̀tọ́ ẹ pé tó kọ́kọ́ lùdì ọkọ ẹ náà pé ah, ah, hmm. kí ló ṣe ọkọ mi lónìí. ọgbọ́dọ̀ mọ gbogbo ẹ̀ ṣe lọ́tún lọ́sì ìyẹn ní ọ̀dà fún wa o gbogbo ẹ̀ ló jẹ́ kí àwọn àfáà yanjú gbogbo ẹ̀ lénìí kọ́lọ́run dákun musa bá a san muhammed lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ògùn ọlọ́run ṣá allah ta'ala tẹ́ bá wá fẹ́ pè ó yẹ fẹ́ bèmí sọ̀rọ̀ ni àbí ẹ fẹ́ wá dá sí ọ̀tọ̀ wa lórí sun ẹ sá pèmí sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi zero eight zero two three zero 55086 080 230 55086 mo dẹ̀ ń rọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń pè wá nílé ẹ dákun tá a bá ń ṣètò lọ́wọ́ báyìí ẹ mọ̀ mọ̀ pè wá ń gbà náà tá a bá ti ṣètò tán tẹ́lẹ̀ pé à ètò yẹn ti tán lórí afẹ́ ìgbà yẹn ni kẹ́ ẹ tó pè wá láàfin ní àǹfààní àti bá yín sọ̀rọ̀ tí ẹ bá fẹ́ bá wa sọ kọ́lọ́n dákun mọ́sá gbẹ̀dọ́ ẹnì kọ̀ọ̀kan wa fóònù yìí náà fóònù nàmbà whatsapp náà tẹ́ whatsapp mi kọ́lọ̀ mọ́sá gbọ́dọ̀ ní kọ̀ọ̀kan wa àbí tá a bá fẹ́ wá sílé iṣẹ́ wa ẹ máa bọ̀ tààràtà sí nọ́mbà twenty two coca street orímọládé bus stop college road ìjú ìfàkọ̀ àgègè nọ́mbà twenty two coca street orímọládé bus stop college road ìjú ìfàkọ̀ àgègè ẹ lè gba ọgbà wọlé ẹ lè gba àgègè wọlé kò síbi tẹ́ ẹ gbà wọlé tẹ́ ẹ lè wọlé sí iléeṣẹ́ wa ń bí tẹ́ bá lágbára ọlọ́run ṣáà la ẹ kàn sí ẹ lọ sí mákẹ́tì wa bóyá pé ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ níbẹ̀ ni ẹ sáà ti jẹ́ kó yé wọn pé à ètò yìí o ojúmọ́ re ti ọwọ́ àdúrà náà lè fẹ́ kówó lé wọ́n á ṣàlàyé fún wa pé à àwọn kan ti wá o wọ́n ní ojúmọ́ re ọwọ́ àdúrà o wọ́n níbẹ̀ ni àwọn fẹ́ àwọn fẹ́ dé sí o pẹ̀lú gbọ́dọ̀ sọ alágbó tẹ́ bá gbé wá lẹ́ máa rí bó sì mí náà lẹ́ fẹ́ bá sọ̀rọ̀ tẹ́ bá ti pè mí sórí nọ́mbà yẹn ẹ bá mi sọ̀rọ̀ màá dẹ̀ bá yín sọ̀rọ̀ lórí ẹ̀ kọ́ Muhammad lọ́dọ̀ ọlọ́run. a máa dágbére láàárọ̀ yìí pẹ̀lú yàn dá ọlọ́run ta'ala torí pé kì í dùn kọ́pọ̀ síkún báyìí náà ni síkún báyìí náà ni ọbẹ̀ ògè wọ́n ní kíhún báyìí náà ni ọbẹ̀ ògè Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà lórúkọ tèmi Quadri Yusuf ọba yẹn náà lè lè tẹ̀ tẹ́ bá fẹ́ bá ń sọ ọ̀dọ̀ òpọ̀ lórí Facebook Quadri Yusuf ọba ṣùgbọ́n tó kọ́ tó pé ń máa lọ pátápátá ọmọ ẹlẹ́yà náà ó dàgbére tiẹ̀ náà. àbí ni a dàgbére kó lórí inshallah tún bá yín pàdé ní